إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قد أوقفهم الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله àtúmà tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú Mukhtasar Zadil Ma'aj títí al-imam Muhammad bin Abdul Wahhab tí wọ́n ṣe jáde látinú Zadil Ma'aj títí al-imam Ibn Qayyim al-Jawziyya alayhi rahmatullah èyí tí a ń bá òun náà nípa salatul jumu'ah so ó kú bí paragraph méjì tí a máa fi parẹ́ wọ́n ni wà rakhasa an-nabiyyu sallallahu alayhi wa sallam لمن شهد العيد أن يجلس للخطبة وأن يذهب النبي صلى الله عليه وسلم ó yọ̀ǹda fún ẹni tí ó bá attend ìran age an yẹ́jì sọ̀rọ̀ khutba wa an yẹ́ zaba ikó lè jòkó láti gbọ́ khutba imam ó dẹ̀ lè lọ anábi sallallahu alaihi wasallam ó yọ̀ǹda fún pípé ó lè dúró láti gbọ́ khutba tó bá dẹ̀ wù ú ó lè máa lọ láti má gbọ́ kótóbá wàrọ́kọ̀sọ láhùn ìdáwọ́kọ̀ àyẹ̀wò jùmọ̀ an yẹ̀kẹ́zù أن يجتزه بصلاة العيد عن الجمعة بكنا أويان دفوا ويكتي eid ó bá fọ́lù sí ọjọ́ juma an yajtazihu bi salati eid anil juma ipe kí wọ́n kí ìrun eid nìkan a lè mọ́ wá láti wá kí ìrun juma ilé jẹ́ nọ́pọ̀ kejì nínú paragrafi yìí a ní àkọ́kọ́ wọ́n lè decide fáwọn ògbọ́ kútúbà ṣùgbọ́n tó dá òun ní kí wọ́n gbọ́ kútúbà ní àsìkò marwan bin hakam rahimahullahu ta'ala wọ́n ní àwọn lọ́balọ́ba tí wọ́n máa ṣe kútúbà àwọn ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lẹ́sìn nígbà míì ni wọ́n máa ń discourse so ó fa kí àwọn míì nínú àwọn jama'a kan wá kí o máa fi dìde kan máa lọ kí lóun náà wá ṣe ó wá gbé khutba wá síwájú irun ìyẹn ni a ní Abu Sa'id Khudri radiyallahu anhu ó ní ìgbà tó fẹ́ lọ gun mímbà láti lè báwọn èèyàn sọ̀rọ̀ bí fọ́ọ̀kú tó kírù ó léèyàn kan fa ọwọ́ Marwan Marwan dẹ̀ já ọwọ́ rẹ̀ àwọn mí ní Abu Sa'id Khudri gangan fún rẹ̀ ni lẹ́yìn gbà tí ó já ọwọ́ rẹ̀ ó sọ fún oníkọ̀ọ́dá àbálẹ́bí alimta èyí tó mọ̀ yẹn a lè lò mọ́ ń sin àsìkò ẹ ti lọ ìyẹn dẹ̀ sọ pé màálín tó kọ́yìn èyí tí mo mọ̀ ló lóore jù kí la fẹ́ lóbi eléyìí òun ni pé àwọn èèyàn wọ́n lo rúkṣọ tí a nẹ́bí muhammad sallallahu alaihi wasallam tó fún wọn ìpínlẹ̀ mọ́mọ́ dúró fún kúdùá èjì ìbátan rí pé nǹkan tí ẹni tó ń bá wọn ṣe kúdùbà ní tó ń sọ fáwọn èyí tí ó bá ọ̀rọ̀ ọ̀run mu ni kò bá ọ̀rọ̀ ọ̀run kò bá mu kò bá ń tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn mu so wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ náà kì í dúró ṣùgbọ́n náà change ẹ̀ fún wọn láti gbé kúdùbà wá before kò tó máa kí so undoubtedly bídíà ni ṣùgbọ́n alhamdulillah àwọn àìmọ̀ wọn change ẹ̀ padà so ló jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àyè lónìí a rí pé ìrun ní mọ́ síwájú kúdùbà fún ìrun eid contrary sí títí ìrun jùmọ́ so point kejì wàrọ̀ pàkọ̀lá anábì sallallahu alaihi wasallam tún yọ̀ǹda fún wọn idha waqa'a al-eidu yawm al-jumu'a tí ìdù bá lọ fọ́lù sí ọjọ́ jumu'a an yajtazihu bi salati al-eid an al-jumu'a igun wọn lè kí irun nìkan sáde ma wá kí irun mẹ́lẹ́ yìí tí muhammadu abdul wahab tán fi lẹni tí ó ń tẹ̀lé al-imam ibn qayyim al-jawziya níbi tí àwọn náà sọ mas'ala tí khilafu fẹ́ láàrin àwọn afá súnnà lórí ẹ̀yẹ jùmbúrò àwọn afá wọ́n gbà wípé kò lọ bẹ́ẹ̀ agbọ́dọ̀ kí méjèèjì ni ìrun júmọ́ àti ìrun zuri wọ́n jọ wà pọ̀ ní that is ta bá kí zuhur a ní kí júmọ́ ta bá dẹ̀ kí júmọ́ ní ọjọ́ júmọ́ a ní kí zuhur sún ọjọ́ wà pọ̀ ní ọ̀ràn èèyàn dẹ̀ ní ìrun júmọ́ lórí àwọn tí ó jọ́nà èèyàn fún tí a nábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó dárúkọ so lọ́dọ̀ jùmúhúrọ̀ àwọn àfá wọ́n bá pé ìrun èèjì tàtọ́wọ́rò náfílà ni so wọ́n ní alfardu láyẹ́s kótó a ní tàtọ́wọ́rò a ní dírọ́pù ọ̀ranyàn káwá fi in tí ó ṣe ọ̀ranyàn replace lára argument wọn nìyẹn a ní dírọ́pù tí ó kìí ṣe ọ̀ranyàn ká fi àká ní drop ọ̀ràn yàn ká fi tí ó kì ń ṣe ọ̀ràn yàn replace rẹ̀ náà ní mọ́dàbí alimam ahmad alayhi rahmatullah àwọn dúó lórí àlàyé hadith tí a nábọ̀wà muhammad sallallahu alaihi wasallam sọ ike ishtama'a fi yawmikum hadha aidan faman sha'a أجزأته من الجمعة فإنا مجمعون عيد بيتي فديارا ولني ẹni tó bá wú ó lè máa wá kí irun jùmọ́ ìgbà tó ti bá wá kí irun èdè ṣùgbọ́n wà iná mùjẹmìíràn àwa máa kí irun jùmọ́ ẹ̀ so wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé eléyìí jẹ́ rúksọ fún àwọn tabaki irun eid láti má wà fún jùmọ́à tó túmọ̀ sí pé kí ni irun jùmọ́à ó ṣubú fún irun eid eléyìí ni tí àwọn jùmọ́rù láwọn ògbà hadith yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ tẹ́ntà bá sọ wípé hadith yẹn lálàáfíà wọ́n ní àwọn tánàbí sọ́ọ́lá àtàlá ń bá wí làwọn tí ìrùn ojúmọ́ òkè ń ṣọ̀ràn èèyàn fún tẹ́lẹ̀ náà àwọn tí ìrùn ojúmọ́ òkè ń ṣe ọ̀ràn èèyàn fún tẹ́lẹ̀ ike àwọn tí anábíwa muhammad sallallahu alaihi wasallam báwí nínú so contrary sí nǹkan tí àwọn alhanabila tí àwọn dólé lórí rẹ̀ gẹ́gẹ́ bí tí a ṣe lálàyé ìpé àwọn gbà wípé ìrúnjúmọ́ yóò ṣubú fún ìrùn eid sẹ́ni tó bá ti kí ìrùn eid ó lè mọ́ kí ìrùnjúmọ́ àmọ́ ó lè mọ́ wà kí ìrùnjúmọ́ àmọ́ ṣùgbọ́n bí tí mo sọ pé àwọn jùmúhùr àwọn mí gbà pé hadith yẹn kò lálàáfíà so tó bá dẹ̀ lálàáfíà náà wọ́n ní ìtumọ̀ rẹ̀ àwọn tí wọ́n yọ̀ǹda fún làwọn tí wọ́n ń gbébi tó jìnà alimamu bukhari alayhi rahmatullah wọ́n mú wá wípé ní àsìkò Usman radiyallahu anhu àwọn èèyàn tán wá láti ibi tó jìnà Usman sọ fún wọn wípé wọ́n lè má wà kí irun èjì qala Abu Ubayd shahidtu ma Usman ibn Affan Abu Ubayd ni mo witness pẹ̀lú Usman ọmọ Affan fakana dhalika yawm al-jumu'ah ìyẹn jẹ́ ọjọ́ júmọ́ fasọ́lá kọbílẹ̀ kótùbá fún makátọ́bá ó wá kírun fún àwọn èèyàn síwájú kó tó ṣe kótùbá fún makátọ́bá lẹ́yìn náà ó ṣe kótùbá gẹ́gẹ́ bí a ṣe máa ṣe níbi ìrùn age ó ní قال أبو أبيت أبو قبيش و ابيج شهدت ثم شهدت مع عثمان موزنات قالوا عثمان بن عفان فكان ذلك يوم الجمعة ل ج م نيجي و ج فصلى قبل الخطبة ل خ ط ثم خطب لين وش خطبة فقال يا ايها الناس المكيعين إ ن هذا يوم قد اجتمع لكم فيه عيدان òní ó jẹ́ ọjọ́ kan tí rídù méjì pàdé ara wọn ń bẹ́ faman ahabba an yantazira al-jumu'a ẹni tó bá fẹ́ dúró fún jùmọ́ min ahli al-awali nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbé àwálí so àwálí yẹn ni àyè kan ní Madina ni tó ṣe wípé kálùmọ̀ fẹ́ tó nǹkan bí 4 or so miles tí mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa sallam faman ahabba yantadira al-jum'ata min ahli al-awali ẹni tó bá fẹ́ dúó ipe kò ń witness juma nínú àwọn èèyàn tí wọ́n ń gbé àwálí fọ́nyẹ́ntẹ́lì ó lè dúó kó máa retí juma waman ahabba yarji'a ẹni wá fẹ́ padà faqad adhintu lahu ó ní mo yọ̀ǹda fún eléyìí òun ni tí àwọn jùmọ́ lára nǹkan tí wọ́n fi tú ọ̀rọ̀ tí fi tú hadith yẹn nìyẹn òun náà ni wípé eléyìí lè jẹ́ fún àwọn tó ṣe wípé wọ́n ní excuse láti mọ́ akírun jùmọ́ tẹ́lẹ̀ bí àìrùn jùmọ́ ó lè má jọ́ràn èèyàn fún tẹ́lẹ̀ nítorí tó ń gbé miles away sí ìlú ìrùn kì í ṣe ọ̀ràn èèyàn lé wọn lórí so láti má jẹ́ kí àwọn èèyàn tó sọ páwọn ń bọ̀ lẹ́lẹ́ẹ̀kejì lẹ́yìn gbàtà ti wá láàárọ̀ so òní wọ́n lóhun ní anábíwa muhammad sallallahu alaihi wa sallam sọ wípé kọ̀dìsítàmà fi yawmikum hadha ìdán ìdí méjì ó eléyìí ó ti dúó fún ẹ̀rùn júmọ́ fa iná mújẹ̀mìíràn ṣùgbọ́n a máa kí ìrùn júmọ́ àwa máa kí ìrùn júmọ́ so eléyìí ni àwọn jùmúrù fi dúó lórí pé méjèèjì ló gbọdọ̀ wáyé so àwọn tá a máa sọ wípé wọ́n yọ̀ǹda fún làwọn tí wọ́n bẹ̀ ń jìnà àwọn tí wọ́n bẹ̀ ń jìnà náà arínú àwọn àfẹ́ ti mí tí àwọn gbà wípé irun júmọ́ àti zuur méjèèjì ni ó máa ṣubú fún wọn dàti sọ wọn ní kí júmọ́ àwọn àtún ní kí zuur ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ tí àwọn tán mú wọn kéré ni gbà wípé tán bá ti kí júmọ́ yẹn wọ́n máa kí zoro tán bá ti kí júmọ́ wọ́n á kí zoro so eléyìí òun ni èyí tí ó tẹ́wọ̀n lọ́dọ̀ àwọn hanabila الإمام الأوزاعي بكنا نوع المتأخرون شيخ الألباني عليه رحمة الله الشوكاني من المتأخرين لا رحمة الله يكي آني في zuri kato tó fi rìpléṣì juma tá ti kí juma èyí òun ti lọ nìyẹn so n tó kù ní kí a máa retí ìrun asiri so lára àwọn nǹkan tó ṣe pé wọ́n fi sọ̀pọ́tì ara wọn òun ni pé wọ́n ṣẹlẹ̀ ní àsìkò abdullahi bin zubair tó jẹ́ olórí nígbà yẹn so ó kì irun èjì ní ọwọ́ àárọ̀ so ó kì ní rákà méjì then wọ́n ní lam yazid alayhima kò kíjú rákà méjì yẹn lọ hatta salla al-asr tí kírun asiri tí kírun asiri so tó túmọ̀ sí pé kò jáde wá kínu júmọ́ fún àwọn èèyàn so wọ́n dẹ̀ ní kò kí mi ṣe kírun asiri so àwọn fàyọ̀ ń bẹ̀yàn ife ìrun júmọ́ yẹn ìrun zúrì gan kò ní kí ṣùgbọ́n wallahu alam èyí tí ó convince yẹn jù òní pé ta bá lọ pẹ̀lú tí àwọn hanabila sọ wípé a kì í ìrun age bákanáà ìrun júmọ́ ẹni tó jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ kí fún àwọn èèyàn torí ẹni tí ó bá fẹ́ wá kó lè ṣe kó lè rí ìrun júmọ́ àkí torí pé anábíwa muhammad sallallahu alaihi wasallam ó sọ yí pé wa inna mujami'un àwọn máa kí jùmọ́ òun dẹ̀ ní imam usman radiyallahu anhu òun náà ṣe kí ni ó kí fún àwọn èèyàn sẹni tá a sọ pé a kọ̀ṣe jù nìyẹn kánibù zubairu ṣe irú nǹkan bẹ́ẹ̀ a ní fi ṣe anábí sallallahu alaihi lẹ̀ àti ìṣe usman radiyallahu anhu a ní fi ṣe wọ́n lẹ̀ káwá lọ fún ìṣe abdullahi bin zubair so ká ní nǹkan yẹn ó rinlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ nítòótọ́ so àáka kún pé mistake ni ní táìlì títí ẹ̀ so ìyẹn ló ń sọ fún wa pé àákì ìmáàmù máa kí júmọ́ so bákan náà tí ò bá kí tí wọ́n àwọn tí ò bá kí júmọ́ so wọ́n ó kí zoro gẹ́gẹ́ bí àwọn obìnrin tí júmọ́ kìí ṣọ́ra yẹn fún obìnrin tí júmọ́ kìí ṣọ́ra yẹn fún arìnrìn àjò tí júmọ́ kìí ṣọ́ra yẹn fún ẹrú tí júmọ́ kìí ṣe ọ̀ràn yẹn fún wọ́n máa kí ìrun zoro tán bá ti kí júmọ́ à so bẹ́ẹ̀ náà ni ẹni tí ò bá kí ìrun eid àti ò kí ìrun júmọ́ nítorí pé eid àti júmọ́ pàdé ní ọjọ́ kan náà so a ní sọ pé kó mọ́ kí zor yóò kí zor nígbàtí kò bá ti kí jùmọ́à ní gẹ́gẹ́ bí obìnrin tí òun náà kí jùmọ́à àbáyìn àjò tí ó kí jùmọ́à wọ́n kí zor in place of eh, jùmọ́à tí wọ́n kí so ìyẹn jẹ́ pọ́ìntì kejì tí wá nínú paragraph yẹn نعم وني وكان يخالف الطريق يوم, يوم العيد bákan náà Ànábì sallallahu alaihi wasallam tó bá gbàbì kan lọ eid ibòmíì ni ó ṣe kí ni ó gbàdarí nítorí kí àwọn èèyàn kí wọ́n lè bá àmọ̀ pé àwọn mùsùlùmí à ń ṣe ọdún ní ọjọ́ yẹn so wọ́n lọ ọ̀nà kan ni wọ́n gbà lọ ọ̀nà míì ni wọ́n ṣe kí ni ni wọ́n gbà darí jẹ́ ìṣẹ́ anábíwa Muhammad sallallahu alayhi wasallam ṣùgbọ́n tí ó bá sọ́nà míì tí yàn lè gbà àfi ìdí tí mọ̀nà tí yàn gbà lọ so kò ń ṣe ọ̀ràn ẹ̀yàn in tí ó dá káṣe ni wàrúwì annáwó kánà yukabbir min salati al-fajr yawma arafa ila al-asr lára wọn kan tí wọ́n gbà wà látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni pé tó bá di ọjọ́ àràfà láti àsùbá àràfà anábì a máa gbọ́lọ́wọ́ ọba tóbi títí di áfírí ọjọ́ kẹtàlá títí di áfírí ọjọ́ kẹtàlá yóò máa gbé ọlọ́wọ́ ọba tóbi lẹ́yìn irun ni before irun ni after irun ni anábì sallallahu alayhi wa sallam a máa ṣe lé so allahu akbar allahu akbar. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد سيلي nǹkan tí wọ́n fẹ́ kí a máa sọ ní láti lè máa fi gbé ọlọ́run ọba subhanahu wa ta'ala láti lè máa fi gbé e tóbi àwọn tí wọ́n ń bẹ ní hajj àwọn náà máa ṣe wé léyìí so débi kí wọ́n ní hatta tartajja mina takdira mina yóò jẹ́ nǹkan tí ó mọ̀ vibrate fún ìgbọ́lọ́wọ́ba tóbi tí àwọn èèyàn máa ṣe so wọ́n a ṣe ní gbogbo àsìkò ẹ̀yìn ó ṣe àsìkò tí ó ń ṣe àsìkò orun náà wọ́n ó ṣe so lè jẹ́ ìṣe tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam a láti àsùbá ọjọ́ àràfà títí di ákùnrin ọjọ́ kẹtàlá tó ń ṣe ọjọ́ tí ó dé ákùrù ayyámi tashrik ayyámi tashrik gẹ́gẹ́ bá níbúwa muhammad sallallahu alaihi wasallam fi sọ ó ní ayyámi aklin wa zikirin wa ṣukrila a wa zikirila àtọjọ́ jíjẹ múmú ni àti ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́rọ̀ jẹ́ pé a máa gbé ọlọ́run tóbi ṣùgbọ́n ọmọ bẹ́ẹ̀ láti àṣùbá ọjọ́ àràfá ni wọ́n ti máa ṣe eléyìí náà àwọn ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù lòlẹ́jà àsìkò rántí ọlọ́wọ́ ọba náà ni gẹ́gẹ́ bí tí anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tó sọ ó ní mamin ayyamin al'amalu salifi inna hablallah min abin ayyamin ashir kò sí ọjọ́ kan tó ṣe wípé àwọn ṣe olóore tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ wọn nínú àwọn ọjọ́ ayé tó dàbí àwọn ọjọ́ mẹ́wàá oṣù zulhijjá so wọ́n bèèrè lọ́wọ́ anábi sọ́lọ́ àtàkùwálà jihad fi sabilillah jihad fi sabilillah ńkọ́ kíyàn lọ jagun gangan ńkọ́ anábi sọ́lọ́ àtàkùwálà jihad fi sabilillah kódà kíyàn lọ sójú ogun láàdá téyàn orí ń bẹ kò tó láàdá kéèyàn ṣàwọn iṣẹ́ ní nínú àwọn ọjọ́ tá ń sọ yìí anẹ́sọ̀láfọ́ wa ní illa rajulun kharaja bimalihi wa nafsihi wa lam yarji min dhalika bi shay in tí ó lè mú jihad yẹn kó ṣe wíkí ni kó tó dèdè iṣẹ́ olóore tí yàn bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Zulhijja yẹn òun ni kó ṣe yí pé ẹni yẹn kú sógun ni ẹni yẹn kú sógun òun ni ládàá rẹ̀ ló lè fi súnmọ́ ládàá àwọn iṣẹ́ olóore tí yẹn bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù Hijja sókílà fẹ́ ló ń belé yìí òun pé ìgbọ́lọ́wọ́ tóbi lára nǹkan tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí máa ṣe náà ni so tó yẹ kí adúnímá gẹ́gẹ́ bíi mùsùlùmí ṣùgbọ́n more importantly ọjọ́ àràfà láti àṣùbá rẹ̀ títí di áàkìrò àyàmì tashrik ọjọ́ tó gbẹ̀yìn oṣù tashrik tó gbẹ̀yìn ọjọ́ àyàmù tashrik ìyẹn on the 13th so wọ́n fẹ́ kò ṣe pé ká máa gbé ọlọ́run ọba tóbi lẹ́ni tó ń ṣe allahu akbar allahu akbar la ilaha illallah والله أكبر الله أكبر ولله الحمد سؤال صوني الله أكبر الله أكبر الله أكبر كجمتا أدي لسون بيجي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد so كما صو لاتي أصبار tó túnmọ̀ sí pé tá a bá ń lọ sí ríjì a máa sọ lọ sí ríjì náà ni so lẹ́yìn tá a bá dé ríjì náà a máa sọ tá a bá kúrò ní ríjì náà a máa sọ torí pé kí ni ayyamu tashrik ayyamu aklin wa shurbin wa zikrillah àwọn ọjọ́ tashrik yẹn ọjọ́ jíjẹ múmọ̀ àti ọlọ́run ọba yẹn ọjọ́ jíjẹ múmu àti ìrántí ọlọ́run ọba òun ni ayyamu tashrik àwọn afáàsọ yí pé wọ́n ń pè ní ayyamu tashrik torí pé àwọn ọjọ́ yẹn àwọn èèyàn máa ń ta ẹran wọ́n á ti pẹran léyà wọn wọ́n wá sí kíni wọ́n ṣàrùrákọ rẹ̀ àti wọ́n pa ní oòrù so na fi ń pè ní ayyamu at sọ ọjọ́ yẹn wá ní ọjọ́ jíjẹ múmu àti ìrántí ọlọ́wọ̀n wà ní so ló jẹ́ wípé ọjọ́ mẹ́rin òun ni a fi máa ń ṣe ọdún al-adha Eid al-adha ọjọ́ mẹ́rin ni on the 10th àti 11 12 and 13th àwọn ọjọ́ tá a fi ń ṣe ọdún al-adha nìyẹn èyí tí a ń pè ní ọdún léyá ṣùgbọ́n ìtúnú àwẹ̀ ọjọ́ kan náà yìí òun náà ni al-yawmul awwal min shawwal ọjọ́ kan ní ti ìtúnú àwẹ̀ so ṣùgbọ́n ọdún iléyá Eidul Adha ọjọ́ mẹ́rin ni so ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá tó ń ṣe yawmun nahar bákan ọjọ́ kọkànlá tó ń ṣe yawmul qarr then ọjọ́ kejìlá tó ń ṣe yawmun nafri awwal ọjọ́ kẹtàlá tó ń ṣe yawmun nafri sani wọ́n ń pe ọjọ́ kọkànlá wọ́n ń pe ọjọ́ kẹwàá ní yawmun nahar torí ọjọ́ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dùnà wọ́n ń pe ọjọ́ kọkànlá ní yawmul qar torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó wà ń mìíràn gbà yẹn ìyẹn àwọn tí wọ́n bá lọ ṣiṣẹ́ hajj ọ̀pọ̀lọpọ̀ wọn wà mìíràn so wọ́n àti ilé kúrò mìnà wọ́n lè tí padà sí maka kaláwọn ti parí ṣáájì ní ọjọ́ kejìlá wọ́n pè ní yóò nafri awwal torí pé yẹn lè máa lọ́ngbà tó bá ti sọ òkú tó yẹ kó sọ then ọjọ́ kẹtàlá wọ́n pè ní yóò nafri asani òun náà ni maximum tí yẹn lè fi dúó tí è sọ àwọn òkú tí gbogbo òkú tí ó sọ tí ó fi máa kú sí 70 ṣùgbọ́n ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn 11 12 13 náà ń pè ní àyàmù àtẹ̀ṣiríkì àyàmù tẹ̀ṣiríkì so anábi sallallahu alayhi wa sallam jí ká mọ̀ pé àyàmù tẹ̀ṣiríkì àyàmù aklin wa shurbin wa zikirillah so ọjọ́ àràfà so òun ó jẹ́ ọjọ́ ìrántí ọlọ́wọ́ ọba náà tí wọ́n máa ní ká gbáwẹ̀ nínú rẹ̀ fún àwàta bá ń bẹ nílé tí a nábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ká mọ̀ pé àwẹ̀ta bá gbà nú ẹ̀ yóò pa àwẹ̀ ọdún tó ti lọ yóò pa ẹ̀ṣẹ̀ ọdún tó ti lọ àti ọdún tó ń bọ̀ yóò parẹ́ ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké so ṣùgbọ́n àwọn tí wọ́n bẹ ní hajj àwọn gba àwẹ̀ ní ọjọ́ yẹn ìrántí ọlọ́run ọba làwọn máa ṣe àdúrà ni wọ́n máa ṣe ní àràfà so eléyìí jẹ́ ìparí ọ̀rọ̀ nípa jùmọ̀ so inṣáàlá a tún mọ̀ mú tọ́píkì ní nígbà ní abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kí o fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa kún fún wa ní ẹ̀mí gún àti àlàáfíà ara èyí tí a bára wa sọ iná kọ̀rọ̀ ọba jẹ́ kí ó wúlò fún ẹnì wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته نعم وأنتم you. No, me get the question. No. No.

ó ti ṣe ìforíkanlẹ̀ tán ó wá kú ó ní láti jáde ó apọ́ǹtì ẹlòmí kó kọ́ntínú ìròyìn tó túmọ̀ sí pé ó yẹ kẹ́ni ẹ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ìrùn àwọn jọmọ́ yóò fi pé àti tíráka wọn fi pé òjìdí báwọn ṣùgbọ́n wọn wá ṣe ó kọ́ntínú ìròyìn irun yẹn lẹ́ni tí ó ṣe ìforíkanlẹ̀ náà ìmáàmù padà wá ó dé ìmáàmù wá ní kí gbogbo wọn tún irun wọn kí ṣó kọ̀rẹ́kì bẹ́ẹ̀ àbí kò kọ̀rẹ́kì náà ẹni tí kò rántí ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì láti lè fi kọ̀m̀plìtì rákà tí ìmáàmù kí fún wọn tẹ́lẹ̀ ordinarily tó bá ti dìde dúó ó yẹ kó padà tán bá pàkíyèsí rẹ̀ tán bá sàbáhà fún tán ṣe subhanallah ó yẹ kó padà láti lọ ṣe ìforíkanlẹ̀ yẹn torí pé gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti ṣe lálàyé ìforíkanlẹ̀ rukunumin arkani sọláàyè sùjúdù sáà lónìí kan wòrán àti kí amúwá nígbà tí ẹniyàn dìde tán pàkíyèsí rẹ̀ kò tí ì dé ààyè sùjúdù ní sọdẹ́pítì ó sì lè padà láti lọ ṣe sùjúdù yẹn yóò wá lọ ṣe sùjúdù tí ó ṣe yẹn yóò jókòó padà yóò ṣe sùjúdù yẹn yóò wá dìde yóò máa kírun ẹ̀ lọ so tó bá wá di wípé ó parí ìrun tó sálámà yóò wá ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé yóò wá fi ṣe kí ni yóò sálámà so eléyìí yóò máa jẹ́ sujúdù sáhúí albáàdì ìforíkanlẹ̀ ìgbàgbé lẹ́yìn ìgbà tí ó sálámà so bó ṣe yẹ kí ìrun yẹn lọ nìyẹn ṣùgbọ́n bóyá tó di pé ẹni yẹn kò gbọ́ nǹkan yé àti kò mọ òfin ẹ̀sìn tó yẹ kí òun ṣe ìmáàmù náà tún ní pé kí gbogbo wọn tún ìrun wọn kí kò yẹ kí mọ́mù sọ pé kán tún ìrun wọn kí ìjú yẹ kí mọ́mù sọ ká ní pé wọ́n ṣe òní kó pàkíyèsí wọ́n abrogéètì rákà tí wọ́n ṣe kí ni tí ó ti ṣe ìforíkanlẹ̀ yẹn ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n á pa rákà yẹn rẹ́ completely torí pé wọ́n ti kọjá ibi tí ó yẹ kí wọ́n ti ṣe nǹkan yẹn wọ́n ti kọjá rẹ̀ níbi rákà wọ́n ti kọjá rẹ̀ níbi rákà so kò sí nǹkan tán lè fi ṣe tán lè fi rectify kí ni rákà tí wọ́n ti ṣe ìforíkanlẹ̀ ẹyọ kan yẹn ju pé kí wọ́n abrogate raka yẹn ṣé ó kàn múrákà míì wá tó wá múrákà míì wá ni wọ́n sálámà wọ́n ṣe sùjúdù sáwí wọ́n sálámà bó ṣe ẹkó lọ mẹ́ so ìmáàmù sọ fún wọn pé kí wọ́n tún kí ìyẹn ló correct so wallahu a'lam nàmbó ni ó ṣe lálàáfíà sí a ìmọ̀ sọ wípé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in àti àwọn èèyàn sọ ní ọjọ́ Eid náà eléyìí bóyá ìtí oníbèrè ní نعم آه، لا إله إلا الله وعدا آه؟ أنجز وعدا ونصر عبدا وأعظم الأحزاب وعدا نعم إليه تونسوني صني ني حرام أبي شلاو جوان bí náà àkókò òní wípé ìyẹn ò ní evidence ní tó ní evidence òun náà ni èyí tí a sọ yìí so allahu akbar allahu akbar alisọ́lẹ̀ méjì alisọ́lẹ̀ mẹ́ta so dé ìparí bá ṣe máa sọ allahu akbar allahu akbar allahu akbar, allahu akbar لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد سليني evidence ṣùgbọ́n yìí tí wọ́n máa sọ ẹnu tírórúkọ ẹ̀ ní haram lóbi tí wọ́n gbọ́ so ní gbọ́ káwọn èèyàn máa sọ ń bíbà yìí so ìyẹn wọ́n yùzì máa lọ́hùn pọ̀ kò rí ní evidence tí ó fi rinlẹ̀ pé kán máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí wọ́n ti bá sábà náà ni so ìgbọ́lọ́wọ́ba tóbi náà ni ìyìn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala náà ni so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ so in tó bẹ́ta òun ni ká sì ti allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah akbar allahu akbar walillahi alhamd eléyìí ni tí ó bẹ́ta wallahu a'lam. tí a bá kí irun ìdì tán ẹbú ti ṣàlàyé ìyẹn náà so yí ń pa wípé ẹ̀yìn irun àti ìgbà tí ó kìí ṣẹ́yìn irun náà ló dá ká mọ́ sọ eléyìí tí a sọ yìí náà rí wọn àwọn afẹ́ẹ̀tì bí Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn ní kò sí ẹ̀rí fún pé ká mọ́ sọ lẹ́yìn wọn ṣùgbọ́n àtàrò àwọn sahaba radwanullahi alayhim ó ṣó wípé nǹkan tí ẹ̀rí wà fún so wọ́n ní wọ́n máa sọ lẹ́yìn ìrun gẹ́gẹ́ bí al-Imam Bukhari alayhi rahmatullah bí wọ́n ṣe mú wá so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wọn láwà ní. nam a khutba eid àti khutba juma ṣé ìdájọ́ kan ni wọ́n ní nípa wípé a lè sọ̀rọ̀ nígbàtí imamu bá ń ṣe khutba juma lọ́wọ́ ṣe náà túnmọ̀ sí pé a lè sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe kúgbà éèdì lọ́wọ́ àwọn tí ní lẹ́bù kan náà àkọ́kọ́ ni pé kúgbà éèdì èèyàn lè mọ́ jókòó láti gbọ́ ṣùgbọ́n tí èèyàn bá ti wá jókòó kò bá làákà ìmú kí èèyàn rí mi bẹ́ kó dẹ̀ mọ́ bẹ́lú mi sọ̀rọ̀ so ìsídà kí èèyàn jókòó ọ̀kó jìdí kó máa lọ fẹ́ẹ́ bá ti fẹ́ fẹ́ jókòó kò ṣe kókó máa bá èèyàn rojọ́ ń bẹ́ẹ̀ so ìyẹn ni ó tako adábò gbígbọ́ kútùbá ṣùgbọ́n títí júmọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó lè lórí ọ̀rọ̀ ìmá sọ̀rọ̀ nígbàtí kútùbá júmọ́ tí ó bá ń lọ so wọ́n ti lẹ́wù kan náà ṣùgbọ́n kò bá adábò náà mú kò sì pé nígbàtí wọ́n bá ń ṣe kútùbá aid fi hàn máa ẹni rojọ́ nítorí ẹ kí yàn ṣe tí yàn bá fẹ́ gbọ́ kó dùn àyẹn òní kó dìde kó máa lọ sọ láwà rẹ. Now? ìbéèrè òní pé ẹni tí a rẹ̀ òyà tí a rẹ̀ yẹn dẹ̀ serious délẹ́gùn wípé kò lè kírun ní ìdúró àbí ní ìjòkó so kódà bí a kò lè kírun ní ìrọ̀gbọ̀kún so a rẹ̀ yẹn serious so òun ò wá mọ̀ bóyá òun lè máa kí bóyá pẹ̀lú ọkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹni yẹn padà wá jáde láyé ṣé àwọn relatives yẹ wọ́n lè bá san gbèsè irun tí ò kí yẹn náà ni irun abáyàn san gbèsè rẹ̀ èyí tí ọmọ abáyàn san gbèsè rẹ̀ òun ni hajj bákan náà alìbáyàn san gbèsè ààrẹ so gẹ́gẹ́ bí àwọn apá mi ṣe sọ àwọn mímọ́ apá dẹ́gbà pé títí àwẹ̀ náà à lè tán níta lè ṣe òun ni kí a bọ́ aláìní on behalf of ẹni yẹn so ṣùgbọ́n pé a fẹ́ bá tán wọn ni rárá èyí tá a lè bá tán nú àwẹ̀ òun náà ni àwẹ̀ tó jẹ́jẹ́ wípé ìrì ọlọ́run tó bá ṣe báyìí báyìí fún mi máa gba àwẹ̀ báyìí ọlọ́run wá ṣe nǹkan yẹn fún bọ̀ kò ní opportunity àti gba àwọn yẹn sọ ní àwọn relative ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n bá san ipe anagba muhammad sallallahu alaihi wasallam ó ní mamata wà alayhi siyamu sọ́mà àni wàlíyù ẹni tí ó bá kú tó lẹ̀ jẹ àwẹ̀ wàlíyù rẹ̀ ó bá gba àwẹ̀ yẹn àti sọ́n ṣe wọ́n lójú kù láti bá gba so àwọn àfáàní ní àwẹ̀ yẹn kò ń ṣe àwẹ̀ ọ̀ranyàn Ramadan àwẹ̀ kíni àwẹ̀ nádúró ni fẹ́fẹ́ àwẹ̀ Ramadan ni so wọ́n ní nǹkan tó máa ṣe oníkan ṣe ìtààm ọ̀nìsbíàbù wọ́n fún àwọn aláìní ní oúnjẹ ọ̀nìsbíàbù so eléyìí àtàrù wà lọ́dọ̀ Aisha radiyallahu anha tó ń tọ́ka so position yẹn position tó ní however àwọn tó gbà wípé a lè bá náà tó bá ṣe pé àwẹ̀ Ramadan náà ni ọ̀rọ̀ tí wọn náà ó ní wéjì torí tàbá ní ká wo hadith yẹn màmá tàwọn alẹ́ yìí ti á sọ́mà anúwọlé yìí so kò sọ wípé ti á mú nàdìrì so kò restrict yẹ so n tó wà general náà ni so wọ́n lè bá ṣe hajj wọ́n lè bá gbàwẹ̀ so zaka wọ́n bá wọ́n bá yọ so yẹn tí ẹ ní ohun tún kan pa so wípé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ òun ni zaka yẹn aha ṣé yóò wà ní ládá zaka yẹn àbí kò ní ládá rẹ̀ kìláàfù bẹ láàrin àwọn àfáà lórí yẹn so ká ní pé ẹni tí ó máa fẹ́ yọ ni tí ó wà opportunity àti yọ agbọ́dọ̀ yọ ní behalf yóò rẹ̀ ṣe kí ni yóò gbaládà rẹ̀ ṣùgbọ́n bí wọ́n pẹ́ ní tó ṣe pé kò fẹ́ yọ zaka tó ń lọ fún rẹ̀ ń sá fún zaka ni tó ń lọ fún rẹ̀ ń sá fún zaka so wọ́n gbọ́dọ̀ yọ ọ́ torí pé ètò ẹlẹ́tọ̀ ni ṣùgbọ́n ṣé yóò ní ládá Al-Imam Ibn Qayyim alayhi rahmatullah kò lè ní ládá irú nǹkan torí pé kò wúyọ náà tẹ́lẹ̀ kò wúyọ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n yọ nítorí pé ètò ẹlẹ́tọ̀ tó ń bẹ nínú ètò ah, fílẹ̀ so wallahu a'lam nam a ikpe anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ ike laulam tuznibu la zaaba allahu bikum wala jaa bi qawmi yuznibun wa yastaghfirun fayatubu alayhim tẹ́yìn ò bá ṣe lọ́n ọlọ́run ọgbó kàáyín kúrò lórí rẹ̀ yíò wá máa wọn tó ṣe wípé àwọn ọmọ gbórí lẹ̀ wọ́n dẹ̀ máa ṣe lọ́n wọ́n máa wá foríjì ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yóò dẹ̀ máa ṣe kí ni yóò máa ṣe àforíjì fún wọn ṣàbíwá sọ wípé tauba lára ìbádà ni náà tauba ìbádà ni ìtúbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ba ìbádà ni so kò sí dáàtún pa yẹn ṣùgbọ́n nǹkan tí a ń sọ òní wípé kò sí bó ṣe fẹ́ gbé orí ilẹ̀ wàá ṣe bó o kó sínú ẹ̀ṣẹ̀ ńlá òwò kó sínú ẹ̀ṣẹ̀ kékeré kò sí o ṣe fẹ́ ṣe òwò ṣẹ lọ́hun lọ́nà kan sí kejì nítorí wàá fi lè mú àwọn ànábì ọlọ́wọ́n ọba kó sí àwọn sọ̀gá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké níbi pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń sọ fún wọn pípé wastaghfir li dhanbik wá àforíjì fún ẹ̀ṣẹ̀ rẹ̀ so liyagfir Allahu laka máa taqaddama in zambik tọ́lọ́n bá lè máa sọ́wẹ́ fún anábíwa muhammad sallallahu alayhi wa sallam bó wá ní àwa sókèyàn tíraka tíraka kò sí yóò níbi tí ó ti ṣẹlọ́n ṣùgbọ́n àwọn anábí ọlọ́wọ́n ọba tí àwọn ahlu sunnati wal jama'a tí wọ́n bẹ lórí ẹ̀ òun ni pé ọlọ́wọ́n bá ṣe wọn níbi alkaba'ir ṣùgbọ́n àwọn sọ̀gáìr àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ilé a máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn so àwa náà kéékèèké ó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa kódà yìí tó tóbi mí ó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa so káwa ní àti ṣe mítíìnì pé gbogbo wa kò tiẹ̀ wá ní pé ẹ̀ṣẹ̀ kankan tá a ṣe mọ́ tàbí àbọ̀lá òbínà ìtumọ̀ ni pé a ti fẹ́ kúrò lórí rẹ̀ nìyẹn ọlọ́run bó wa dáhùn tó ṣe yí pé youth nibu wọn máa ṣẹlọ́run bẹ́ẹ̀ ni ọ̀yẹ́sẹ́fóró wọn mọ̀ wọ́lọ́ ọba ní àforíjì so hadith yẹn ń sọ reality ni it's not an encouragement fún yẹn láti máa ṣe lọ́wọ́ ṣùgbọ́n hadith ń sọ reality so ọlọ́wọ́ bó dá wa ń dídá pé ká mọ́ ṣe rárá so kullu bani adam wa khata'u wa khairun pápọ̀ ìyínà tọ̀wọ̀wò gbogbo ma nábi adamu òun ni ma ṣe ẹ̀ṣẹ̀ kan sí kejì ṣùgbọ́n èyàn ṣe lọ́hun kọ́ ni iṣu ṣùgbọ́n ṣe ó mú rárá lórí ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn ó rí ẹ̀ lẹ́ni tó ṣe pé lẹ́bùn ojú kó ń lóhun tó bá lọ sọ́dọ̀ lọ ibi tí iṣu wá jùlọ nìyẹn ṣùgbọ́n kọ́ ni ma nábi adamu ṣe lọ́hun ó ti ń sìn kó lùbàní adamu kọ̀tọ̀ so ṣùgbọ́n agbọ̀dọ̀ jẹni tó ṣe rí pé yóò jẹ́ tawwabun tí ó ma padà sọ́dọ̀ ọlọ́run ọba nígbàtí a bá kó sínú kùdẹ̀kùdẹ̀ kan so ṣùgbọ́n kò ń ṣe encouragement pé kí a ma ṣẹlọ́n ẹnẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ní ọ̀rẹ́ kan ó ní iyyakum wa muhaqqarati dhunub ó ní ẹ ṣọ́ra fún àwọn ẹ̀ṣẹ̀ àfojúkéré فإنهن يجتمعن على الرجل àwọn ẹ̀ṣẹ̀ àfojú kéré yẹn èyí ó máa ṣe wọ́n yóò máa ṣe wọ́n tí wà di pé máa pàílọ̀ lórí èyàn àtẹ́yò elékìlá yóò bá di nǹkan mímọ̀ lọ́wọ́ so àwọn ẹ̀ṣẹ̀ náà pé eléyìí nǹkan kékeré ṣe eléyìí kere wo ṣùgbọ́n àsọ̀gáì tá a bá ti ń ṣe sọ̀gáì lọ yóò padà di kí yóò padà di kàbáì yóò padà di kàbáì so ló fi jẹ́ wípé àwọn afáàmà sọ wọ́n á ní ìtọ́nà ń bá ní o mọ́ ṣe má wò pé eléyìí kékeré eléyìí náà wò pẹ́ ni tó fẹ́ ṣẹ̀ ẹni tó fẹ́ ṣẹ̀ ẹni tó tóbi ẹni tó fẹ́ ṣẹ̀ ni ó wò òun ni Allah subhanahu wa ta'ala ma wo kíkéré tó fẹ́ ṣe lẹ́ṣẹ̀ wo pé á ah, ọlọ́run mọ̀ fẹ́ ṣe so tí a bá ti ń wo pọ́lọ́run ló ń fẹ́ ṣe yóò mọ̀ sá fún àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn yóò mọ̀ sá kò ní fojú kéré ìkankan ṣùgbọ́n ọmọ ènìyàn ìtasábà máa ń ṣe òun ni ká máa fojú kéré àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ̀lẹ̀mí a ní aṣétorí ń kẹmá ìrẹ̀ fi wá sọ sínú náà yìí ẹni torí eléyìí a bí ó ṣe máa fojú kéré ẹ̀ lọ tí ó fi di nǹkan mi nìyẹn ó jẹ́ pé wọ́n ní abdullahi bin abbas radiyallahu anhuma ó ní al-israr ala saghira kabira ìtàkùnlẹ̀ continuously yóò padà di kẹbíra mayan lọ́wọ́ so kò jẹ bó ṣe jẹ́ wallahu alam No. náà ìbéèrè ò ní pé wọ́n láwọn gbọ́ wípé sílvà ló dá kéèyàn máa fi yọ zaka so whereas góòdù ni tí àwọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ṣẹ̀ṣẹ̀ gbọ́ wípé sílvà ni tí ó dá ni so ṣé ẹni tó ti ń fi góòdù yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá gbọ́ pé sílvà ló dá ṣé yóò padà láti lọ yọ àwọn zaka tí ó ti yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé gold standard tó fẹ́ lò zaka yẹn wọ́ ti gold standard ṣùgbọ́n tó bá ní kò ń wo silver standard owó ti silver standard ó rẹ̀ ti tó bí ọdún bíi mélòó kan bí a márùn-ún mẹ́fà mẹ́wàá tó ṣe pé zaka yẹn ti wọ gold standard so ẹni yìí ò yọ zaka ní gbogbo àwọn ọdún márùn-ún àbí ọdún mẹ́wàá yẹn ṣùgbọ́n ní ti tó ẹni yẹn gbọ́ pé silver standard ló dájú so ṣé yóò padà lọ yọ ìyẹn ni nígbà tó gbọ́ pé silver standard ló yẹ ká máa lò àkọ́kọ́ kò ní láti padà in tó fi sin lọ́n gbà yẹn nìyẹn ìyẹn ti lọ nìyẹn so in tó ṣe ń gbà yẹn ó ṣe é lórí position kan táwọn àfẹ́ ti dúró lé lórí in tó dẹ̀ fẹ́ máa ṣe nísìnyí ó fẹ́ máa ṣe lórí pòsíṣàn kan tí àwọn àfẹ́sì jólé lórí so èyí tí ó da òun ni kó ṣe wípé kéèyàn máa fi ìfẹ́ ẹnu máa ṣẹ̀sìn kéèyàn máa fi ìfẹ́ ẹnu máa ṣẹ̀sìn nísì kéèyàn máa wípé ìtẹ́yàn wá convinced of òun ni pé silver ló correct ṣùgbọ́n torí pé tó bá lo gold yẹn zaka ò ní tètè wọ owó rẹ̀ ó wá lọ mú gold whereas tó bá wo evidences tó ní ṣe pẹ̀lú silver ìyẹn ló convince ẹ̀ jù ìyẹn ló convince ẹ̀ ṣùgbọ́n torí pé ó fẹ́ avoid sí iyọ̀ zaka òun lọ fi mú gold eré èèyàn bẹ́ ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ́ fún ẹ tó ṣe pé zaka tó fẹ́ yọ ó wo pé góòdù náà ni tí òun wá convince of ní àwọn àtìgbà kan nísì ó ti wá tó wá convince pé silver òun ló correct yìí ti so èyí tó ṣe ń gbà yẹn bí ìhun ṣe lọ́nu èyí tó ń ṣe ń sìn bí ìhun ṣe wà nù so ló jẹ́ pé Umar radiyallahu anhu ó ti ṣe ìdájọ́ nígbà tó ń bẹ ní khalifa ó pass judgment lórí kankan ìgbà tó wá di bí a lè following yẹn ó tún wá pàtì fatuwa mi tó yàtọ̀ sí yẹn lórí the same issue àwọn nígbà báyìí báyìí lẹ sọ nígbà yẹn ó ní zálìkà àlàmà kọ̀dọ̀ iná wàhádà àlàmà nàkàdì èyí tá a dáńgbà yẹn ti lọ eléyìí that is in tó tún kàn sí wa lórí mátà yìí tí a sọ yìí so kò jẹ́ bí ó ṣe jẹ́ náà ordinary lásìkò ànábì sallallahu alaihi wasallam gold silver wọ́n jura wọn lọ ṣùgbọ́n zaka wọn dọ́gba zaka wọn dọ́gba it's just like kéèyàn sọ fún yín pé one thousand four hundred naira lápèjúwe ni o àti one dollar èwo ló jura wọn lọ́nu méjèèjì. Eh? one thousand four hundred dollar àti one àti uh, uh, one thousand four hundred naira àti one dollar olójú ẹran lọ a ní the same thing so èèyàn tó ní one thousand uh, four hundred naira àtẹni tó ní one dollar a ní káyọ̀ méjì ṣe kí ni lápèjúwe ṣe ìwọ náà iye kan ní lẹ́jọ́ ní lọ́wọ́ bó ṣe rí ń gbà yẹn ẹni tó bá ní two hundred dirham gold silver coin 200 dirham náà mọ́ pé that is silver ni wọ́n wá rọ coin yẹn wọ́n ṣe kí ni wọ́n ṣe àwọn coins yẹn wọ́n ṣe wọ́n so tí wọ́n pè ní dirham wọ́n ṣe coin látara silver àwọn ń pè ní dirham so ẹni tó bá ní ìtótó 200 díẹ̀ 200 dirham àtẹni tí ó ní gold coin tí òun jẹ́ 20 dinar dinar náà máa ń pe coin tí wọ́n yọ látara gold ẹni wọ́n wá ní twenty dinar irú dinar kan yẹn ó ní tó twenty rẹ̀ tó bá kó dání báyìí tí wọ́n kó títí síbà náà tó ń jẹ́ two hundred dání iye kan náà ní méjèèjì ṣùgbọ́n máa mú rúil àyà gbọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tí wà ó ń ṣe kí ni ó ń depreciate góòdù ń appreciate nísìnyí gold coin ta pè ní twenty dinar yẹn yẹn coin yẹn tamanikan wé rẹ̀ nísì twenty dinar àwa náà mọ coin a máa ní nàìjíríà káwá ní ru rẹ̀ twenty bá yẹn twenty dinar tamanikan wee rẹ̀ ó máa fún wa ní eighty five grams eighty five grand ló máa wé two hundred dirham yẹn tamanikan wé òun náà 595 grams ló máa fún wa ṣùgbọ́n of silver eléyìí èyí tí 85 five yẹn eighty grams of gold tẹ́ bá wá lọ sọ́jà ní sí pé mo ní eighty grams of gold mo fẹ́ ta mo ní five grams of silver mo fẹ́ ta price yẹ ó yàtọ̀ tefetefe ti gold yẹn ẹ lè máa lọ ta ní nǹkan tí ó máa lé ní fifteen million naira ti silver yẹn ni ẹlẹ̀mọ́rì tàbí bí 2 point something million lọ bẹ́ẹ̀ di tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iye kan ni so ó wá ló yẹ kí a ti ṣe standard nísìn coin gold coin kọ́là ná silver coin kọ́là ná sí àti ná náírà àná euro àná pound sterling àná dollar àná real èwo ni ká ṣe standard ní méjèèjì so ọ̀pọ̀lọpọ̀ àwọn fic academies wọ́n wò pé kí a lo ti silver yẹn ká lo ti silver yẹn torí pé sílvà náà ló pọ̀ jù tí wọ́n ná ń gbà yẹn ju góòdù lọ so ká maintain ti sílvà yẹn ṣùgbọ́n àwọn òkàn làmọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ká lo adnan surveying èyí tó kéré jù nù méjèèjì lónìí òní ká lò torí pé tó bá tún dọ̀là tó yẹ pé góòdù náà ló bá lọ depreciate tí sílvà appreciate àtúlò the same principle pé adnan surveying èyí tó kéré jù nínú ìsọ́ọ̀bù méjèèjì ṣẹlẹ̀ ní tific academy bí under muslim world league ni àbí under oic àbákaná alájínẹ̀tù dáímọ́ ní saudi àtàwọn mí bẹ́ẹ̀ ìwọ̀n lè ṣùgbọ́n ara wọn individual scholars kọ̀ọ̀kan táwọn sọ wípé kalo gold wọ́n ní kalo gold ká mọ́ lo silver yẹn àti ká mọ́ lo nǹkan tí ó mọ́ tó bí i 15 million plus mo kàn fi ṣàpèjúwe ni o torí pé a lè béèrè kí ni a gram of gold ní sí kan sọ fún wa a multiply by 95 by 85 so uh, àwọn wo àwọn nǹkan mí other considerations wọ́n wò pé tàbá ní káwò ẹni tó ní uh, bí àgbò nísìn àbí ewúrẹ́ àbí uh, àgùntàn ògúnfe nǹkan kàmọ́ra wọn tí àwọn kìíní yìí ò bá pé iye òǹkà kan tí ó ti rí sìn ìzàkó wọ̀ wọn òun náà ní kìíní ó kéré jù àárùkì ní 40 ó kéré jù fún títí màálù ó kéré jù àárí 30 ti rànkúmí ó kéré jù àárí márùn so tábà sọ rànkúmí márùn sí iye tí wọ́n ta rànkúmí márùn so yóò ju 2 point something million lọ àìbẹ̀ẹ̀kọ́ àhà tí wọ́n wo pé kámúyìn tó wà lókè yẹn tí wọ́n máa ta àgbò tóun náà tóbi 40 tán máa ta yóò ju 2.7 million lọ tán máa ta màálù 30 yóò ju 2.7 million lọ bákan náà nǹkan oko nísìrú déètì kámsọ́tò ọ̀sùnkì lànà ìsọ̀lá àtàlámsọ 5 watt 5 watt kì í tán bá convert sí kilogram so ó ń lọ bí nǹkan bí 612 kilograms bí 612 kilograms so dàbí dùn tí ó bá tó bí 612 kilograms ní owó rẹ̀ ó two point something million lọ so làwọn òkú ẹjẹ́ ká sì lè tẹ́ ní gold standard yẹn ká mọ́ lọ pẹ̀lú silver standard ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn academies tí wọ́n mú òun ni silver standard yẹn so ìyẹn dẹ̀ ni tó fi ni lọ́kàn with this a lot of people wọ́n á lè tètè máa wọ zaka nítorí èèyàn kan tó ní two point five million tó ti sẹ́wù láti láti ẹ̀ pé ó kó sí báńkì ní àbínú yàrá ẹ̀ ló tọ́jú ẹ̀ pamọ́ sí tọ́dún kan lọ lórí ẹ̀ á ní kí 2.5% ẹ̀ ni ṣe jẹ́rìsì aha so standard wo ló lò yẹn á lò lo silver standard ẹni tí òun ní 20 million tí ọdún kan lọ lórí rẹ̀ lẹ́yìngbà tí yóò àwọn expenses ọjọ́ àní 20 million tọdún kan lọ lórí ẹ̀bọ̀ yóò kó sínú ilé ni bí yóò lẹ̀ kó sí báńkì ni àbó yá àyàn kan tọkàn rẹ̀ balẹ̀ pé anytime tí bá ní owó mi dà ẹni yóò kó kalẹ̀ so yóò yọ 2.5 percent yẹ standard wo ló lò yẹn ẹ́ ẹ́ gold àṣẹṣe òlè lo standard méjèèjì kò sí ìdí òlọ ní méjèèjì ẹ wá fi silver wọ̀ ó lọ ẹ fi gold náà wọ̀ ó lọ torí pé owó yẹn yìí ó pọ̀ ó gbé méjèèjì mi ṣùgbọ́n two point five million nísìn ní tó lè gbé mi náà ní títí silver standard kò lè lọ fún gold standard so owó tí ò tí tówó la ṣe ń sọ̀rọ̀ pa standard ò la fẹ́ ló ṣe gold ní àbí silver èèyàn kan ní five million ní ṣùgbọ́n yọ zaka rẹ̀ ni ẹ̀yìn sọ̀rọ̀ silver standard bẹ́ẹ̀ ló silver ó lọ bẹ́ẹ̀ ló gold ó lọ kódà kéèyàn ní kí kó ní twenty million dẹ̀ndẹ̀lẹ̀ ń bíbá iná ni so ó lọ ni so ṣùgbọ́n torí kí ọ̀pọ̀lọpọ̀ àyẹ́ tètè lè qualify láti lè yọ zaka ni wọ́n fi prefer silver standard yẹn then silver ló pọ̀ jù ní tán máa ń ná nígbà yẹn náà ju gold lọ so òun ni ó common ní owó tán máa ń ná láyé john ju ti gold lọ so kò jẹ́ mi ò sì jẹ́ wallahu náà mẹni tó jẹ́jẹ́ pé tọ́lọ́n bá ṣe nǹkan báyìí báyìí báyìí fún òun agbáwẹ̀ ọlọ́run wá ṣe nǹkan yẹn fún so ṣùgbẹ́ ni yẹn o padà ní opportunity àti gbàwẹ̀ yẹn ó jẹ́ pé ọlọ́run ọba in tó dẹ̀ sọ yẹn kò sẹ́nibọ̀dì tó mọ̀ nú àwọn fámílì rẹ̀ tí wọ́n sọ yìí pé kí ni àwọn ó bá gbàwẹ̀ yẹn so kí ni fẹ́ẹ̀tì ìwé yẹn bẹ́ẹ̀ àkọ́kọ́ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó discourage wa láti mọ sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ anábọ̀ sallallahu alaihi wasallam ní inna an-nadhra la ya'ti bi khair ìmọ̀ jẹ́jẹ́ ìmọ̀ jẹ́jẹ́ ike màá ṣe báyìí fọlọ́n màá ṣe báyìí fọlọ́n la ya'ti bi khair kò mú dáadáa wá innama yustakhraju bihi min al-bakhil ọ̀nà tọ́lọ̀ máa fi jẹ́ ni tó láhun tí máa fi jẹ́ kó náwó jù so ó yẹ kéèyàn separate méjèèjì nísìnyàn èèyàn sọ wípé èrè ọlọ́run tó bá fi lè ṣe báyìí fún mi màá ṣe ìtọrẹ àánú fáwọn ọmọ òrukàn màá ṣe ìtọrẹ àánú fún àwọn obìnrin opó tó bá fi lè ṣe báyìí fún mi màá rán èèyàn báyìí ní ájì tó bá ṣe báyìí fún mi máa kọ́ mọ́ṣáláṣí tó bá ṣe báyìí fún mi máa ṣe báyìí báyìí báyìí fún obìnrin opó àwọn ọ̀nà táyà máa fi ń ṣe kíni tá máa fi ṣe ìjẹ́jẹ́ anamsọ̀lá àtàlá ní ká má sọ bẹ́ẹ̀ in fact má sọ ipé mo jẹ́jẹ́ pé máa kọ́ mọ́ṣáláṣí fọ́lọ́n mo jẹ́jẹ́ wípé máa ń robìnrin opó lọ́wọ́ mo jẹ́jẹ́ wípé máa ran ọmọ òrukàn yìí lọ́wọ́ má sọ pé ó jẹ́jẹ́ ṣe ìtọ́rẹ àánú tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ran obìnrin okó ràn lọ́wọ́ tó bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí kọ́ tó bá fẹ́ ṣàánú aláìní ṣàánú ẹ̀ má sọ wípé mo jẹ́jẹ́ kódà kí ẹ má so mọ́ pé tó bá ṣe nǹkan báyẹ̀ fún torí pé ọ̀nà méjì ni so ìjẹ́jẹ́ téèyàn so mọ́ nǹkan bẹ ìjẹ́jẹ́ tí èèyàn ò so mọ́ nǹkan bẹ méjèèjì anẹ́bìsọ́lá máa ń discourage ẹ̀ tó wá bẹ́ ṣe ìtọrẹ àánú ṣe tọrẹ àánú bí bẹ́ ṣe mọ́ so mọ́ra wọn sọ ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe irú nǹkan bẹ́ ìrọlọ́run tí bá pass exam mi máa fi bá iṣu sọ́dákọ̀ ìrọlọ́run business mi yìí ni tó bá jẹ́ kí n rí ọjà ìta bí bó ṣe wù mí máa ṣe báyìí báyìí Islam ó discourage ẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ti ṣe ó gbọ́dọ̀ fùfílẹ̀ tí ò bá fùfílẹ̀ okú rẹ̀ sínú wàhálà nísìnyí ẹni tó jẹ́jẹ́ pé tọ́lọ́n bá fi lè ṣe nǹkan wẹ́wẹ́ fún òun máa gba àwẹ̀ ọlọ́run wá ṣe nǹkan yẹn fún ó ti wá jáde láyé kò rí nǹkan yẹn ṣe àwọn fámílì rẹ̀ mọ̀ yí pé kí ni ó jẹ́jẹ́ yẹn so eléyìí a nǹkan tí ó dáa ni kó tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ṣe báyìí fún mi kó mọ̀ sọ yí pé tó bá ṣe báyìí mi náà ṣe báyìí ṣe yẹn fẹ́ bẹ́ẹ̀bù ọlọ́run bá pẹ̀lú tí ó bá ní ṣe fún yẹn kò ní ṣe náà ni ìtumọ̀ rẹ̀ ní pé tó bá ṣe báyìí fún mi ní ṣe báyìí ẹ̀kọ́ wá ló dọ́rọ̀ ọlọ́run bá kò ní ọlọ́run bá lára kò fún ẹ kò fún ẹ náà nìyẹn so tọrọ tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá irú èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n at least a sọ wípé ó ṣe nǹkan kan tánà bí discourage wallahu alam ṣùgbọ́n a ìròyìn àwọn èèyàn gidi òun náà ni pé yóò fún nàbì nàbìrì tí wọ́n bá jẹ́jẹ́ wọn kì í dijú kúrò ńbẹ́ wọ́n máa pé ìjẹ́jẹ́ wọn kò ń ṣe pé ń pàtíyàn bá jẹ́ ìrọ́n tó wá ṣe báyìí ọlọ́run wá ṣe fún tán kò wá ní jẹ́jẹ́ àwọn ẹni rí òkè ń ṣe bẹ́ẹ̀ ẹni rí máa fùfíìlì ìjẹ́jẹ́ rẹ̀ ṣùgbọ́n ṣó dáa ká máa jẹ́jẹ́ kò dáa ká máa jẹ́jẹ́ wallahu a'lam subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa wa atubu